الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد قال الشيخ محمد بن رمزان الهاجري حفظه الله ورعاه الحمد لله أن بلغنا أن بلغنا الله وإياكم رمضان نحن ندعو اللهم بلغنا رمضان وأدركنا فاتحته اللهم اجعلنا نريك من أنفسنا خيرا نسأل الله أن يجعلنا مما يريك من نفسه خيرا ها قد بلغت رمضان وما أنت صانع ها قد بلغت رمضان وما أنت صانع انتهى كلامه حمد الله أيها الصائم إن إدراكك رمضان نعمة من الله عليك فاشكر الله أن بلغك رمضان واسأله أن يمدك بعونه وتأييده لأن تصومه وتقوم ليله طاعة لله وإخلاصا له أيها المسلم إذا سئلت ما هي وظائف رمضان فقل وظائف رمضان هي الأمور الآتية أدعو الله أتريد àti ọ̀nà fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad ọ̀kan náà wọ́n fà súnà tí orúkọ wọn jẹ́ Muhammad bin Zad al-Ajiri wọ́n sọ̀rọ̀ kan láìpẹ́ yìí wọ́n máa jẹ́ ọ̀rọ̀ sẹ́jú kan sí sẹ́jú méjì náà lọ wọ́n ní àwọn dúpẹ́ fọ́lọ́ adúpẹ́ fọ́lọ́ tó lọ ní kí ọmọdé ọ̀rọ̀ kó sojú ẹ̀mí wa wọ́n ní àárúfẹ́ ọlọ́run àti ń bẹ lọ́run ti pẹ́ pé ọlọ́run bá ń sàjẹ́ àmìlànà bá aláìjọ bá wa láyé àti wá ń bẹ̀rẹ̀ rẹ̀ báyìí wọ́n ní àtúnbẹ lọ́run bá rẹ̀ wọ́n sàjẹ́ ìtọ́mọ̀ rí lára wa orí lórí rí lára wa ìtò nífẹ̀ẹ́ sí mẹ́jà lè sínú oṣù yìí wọ́n wá ní wọ́n parí pẹ̀lú ọ̀rọ̀ kan òun gẹ́gẹ́ lọ́kùnrin ọ̀rọ̀ pé ha ó ní gbàlá ọkọ̀ ọ̀rọ̀ wà àǹtà sọ̀rọ̀ àwọ̀fàmà àǹtà sọ̀rọ̀ tó ọlọ́run bí ayára bàdá bàbá ọlọ́run tó bá láyé ọ̀dáàrùn tí wọ́n bọ́ láyé yìí kí lọ fẹ́ gbé síbẹ̀ rọ̀mọ̀dáàrùn ti bọ́ láyé kí ni tó fẹ́ gbé síbẹ̀ kó tó wá nẹ̀mọ̀ òun pé tọ́ ọmọdánà ló ti wá dé ni mo fẹ́ gbèsè kí la pàdé fún ẹnu ọjọ́ mẹ́rin ti lò yí ni tá ti gbèsè ń bẹ̀ ní dáadáa ẹ̀yẹ oríṣi ọlọ́run bíbára tí ọmọdánà bá ni lórí pé òbòdó náà náà bá wa láyé jímọ̀ tó lọ ọmọ báwọn kan láyè ṣùgbọ́n náà ní tò ní bá wọn láyé ṣàbáì tó lọ ọba wọn kan láyé ṣùgbọ́n rọmọdánà lọ́rùn ọba wọn láyé àwọn kan tó wá ń bẹ rọmọdánà bá wọn láyé ṣùgbọ́n wọn sí pẹ̀lú àlàáfíà rẹ̀ nígbà tọ́lọ̀ wá ní kí ó bá wa láyé ó bá wa pẹ̀lú ayọ̀ àlàáfíà ara tí àwa rí pé ó yẹ ká dúpẹ́ fọ́lọ̀ ká sì tún bẹ̀ tó kún wa lọ́wọ́ láti pé ká ráwọ̀ ẹgbẹ̀gbà ká rí náà fílà rẹ̀ sí ní lórúkọ pé a fi ń tẹ̀lé àṣẹ ọlọ́run a sì fọ ìsìnmọ́ fọ́lọ́run àdàkàn ní papọ̀ mọ́ ìjọsìn ọlọ́run ó léṣe kí wọ́n bí á lèrè pé irẹ́ mùsùlùmí kí ni àwọn ṣe ọ̀rọ̀ dọ́ọ̀nù gbìyà kí làwọn ṣe tó wà nínú ọ̀rọ̀ dọ́ọ̀nù tí ó bá gbélé àwọn ṣe tó wà nínú ọ̀rọ̀ dọ́ọ̀nù gbogbo tó jẹ́ sí olórí náà ní pátápátá ṣùgbọ́n àwọn jẹ́ kẹ́ńgbẹ́ tó kápá tó jẹ́ sí pé àgbọ̀dọ̀ fi ọwọ́ rẹ̀ kọrin nínú ọ̀rọ̀ dọ́ọ̀nù àkọ́kọ́ ṣẹ́ tó yẹ pé náà ní àkórí sẹ́nu rọmọdọ́ọ̀ òun náà ní ká gbá rọmọdọ́ọ̀ ọlọ́run yá ayé ọlẹ́bí na àmàlọ́ tó ti bá alẹ́ kó mo sì yá tó ti bá alẹ́bí na ní kọ́ ní kó dá alẹ́ kó kó ọlọ́run yá ìwò ní àti àwọn oyin lọ́rùn yẹn ní yẹ̀sùn kó yà gbàwẹ̀ iṣẹ́ àkọ́kọ́ nìyẹn tí yòòbò rò fi ṣeré tábà mùsùlùmí kìí sáláyẹ̀ kìí ṣe onírìnàjò kìí ṣe ẹni tí kìí ṣe òye kìí sọ ní kí tí bá wọn fẹ̀sùn nú àwọ̀ àti àà eléyìí ọ̀gbìn kìí ọmọ pàtàkì oṣù ìsìláàmù rẹ̀ gan-an ó ní ọ̀yọ̀ká kẹfì sí ìsìláàmù sí mùsùlùmí sì lélẹ́yìí isi àkọ́kọ́ ni àwẹ̀ yíwá nìí ọmọ kọjá àjẹ́ àwọn nìkan àìsúrógbè nìkan ara gbogbo tí ara wa pátápátá ní ọmọ bá wa gba rẹ̀ bí àti ti nǹkan ni àwọn nǹkan kan mọ jáde látẹ̀lé ara wa ní nǹkan burúkú gẹ́gẹ́ bí ìsọ̀rọ̀ ìlẹ́yìn láìdá ìsòkú ìmá síkí ìmá fíbi sí láwọn tó jẹ́ nínú aburú ara aláwọ̀ gbọdọ̀ sọ ara rẹ̀ bẹ́ẹ̀ ni aláwọ̀ gbọdọ̀ sọ ojú rẹ̀ kò níbi nǹkan ara bẹ́ẹ̀ lọ sọ etí rẹ̀ tí ọmọ fi gbọ́ sọ ọwọ́ rẹ̀ fi sí tí yóò nínú kò gbọ́dọ̀ ṣe níbi tí ó ti rí ìbínú náà ọlọ́pàá tí àbẹ́bẹ̀ ọ̀pọ̀ mẹ́sọ̀ ọlọ́rọ̀ ní ọ̀sánlẹ̀ ó ní máa dàm yára kọlọ̀ zero wà ní àbẹ̀dà bíbi wà ní jihàn pàlẹ́ ìsẹ̀lẹ̀ lẹ́yìn ágẹ́tọ̀ fi àyẹ̀dẹ̀ àtọ̀ àrùn wà ṣàrọ̀ gbogbo ẹni yóò tí ọba ti sẹ́ múlẹ̀ tí ó fi ọ̀rọ̀ múlẹ̀ ọlọ́run ní bùkátà sí àjẹ àmú rẹ̀ kò ní bùkátà sí ó fi ní àṣìyáàmù jóòdì náà tó ní àwọn ẹgbẹ́ ẹni ní òun fún ibi tí ò dáa ni fáìlì akáyánà yẹ ọmọ sómi ti dọjú àwọn èèyàn kọ̀ọ̀kan yìí <coughs> fáìlì àyáàkú bóòlù fúnra rẹ̀ sẹ́gbà nítorí pé nígbà tí wọ́n dá fúnra rẹ̀ náà gbọ́dọ̀ dá a wàlà yàtò rọ́pàtì ni ọ̀rọ̀ ìpàṣá nìyẹn ọ̀rọ̀ ìdíje ìzìnẹ́zìnẹ́ òun nìyẹn kò gbọ́dọ̀ sọ wọ́n láyé pọ̀ ọ̀rọ̀ ìlọ́mọ́ pàmì ìjà wọ́jà fàyín tọ́ tẹ́lẹ̀wò áhàdù tẹ́nìkan bá yọ wọ́jà sí fàyín sáábàwò áhàdù tẹ́nìkan bá yọ sùtì sí tí ń bú ọkọ̀ tẹ́lẹ̀wò abọ́jọ wọ́jà sí wàlìyẹ́kún ènì ìmúró sọ ìm tó ní aláwẹ̀ nìmi aláwẹ̀ nìmi aláwẹ̀ ibi aláwẹ̀ sì já ẹ̀rí kẹrin aláwẹ̀ ní sọ ahọ́n rẹ̀ kúrò níbi kìí fàjọ̀gbọ́n títí yí pé gbogbo ara wa lẹ́ẹ̀dọ́ gbogbo máa bá wa gba àwọn èèyàn káwọn èèyàn túmọ̀ lè ní ìtumọ̀ dáadáa iṣẹ́ àkọ́kọ́ nìyẹn nínú iṣẹ́ oṣù rọ̀wọ̀dọ́nù òun ni àwẹ̀ kágbàwẹ̀ ní àwẹ̀ tó nínú àwọn iṣẹ́ ọ̀rọ̀ yẹn tó yẹn lẹ́yìn àwẹ̀ wákàtí márààrún a gbọ́dọ̀ fi ṣeré tí a mọ̀ wáyé àwẹ̀ gbígbà sí ẹ́skìzì pé òun ló jẹ́ ayé mú kí lásìkò òun là ń sùn àìsùn là ń ṣe ló wá jẹ́ ká máa fi ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run bá láàyè ìyẹn ìwọ́kàtí márààrún òun ló jẹ́ bẹ́ẹ̀ عليكم مرة حافظوا على حقق على جزء حافظوا على الصلوات والصلاة الوسطى ẹ̀wọ́n ẹ̀wọ́n títí o ìwọ́n wákàtí márùn-ún bákan náà ẹ̀wọ́n àrígbùgbò tí ọ̀pọ̀lọpọ̀ apá ní ìwọ́n asùn ọwọ́ náà yóò tẹ̀lé sí ọlọ́run wọn mẹ́ta ọmọ ọba ìlàyé àbúdí bìṣẹ́kì àhábà ìlẹ́yẹ mímọ̀ tààrọ́tù àrẹ ẹrù mi ò ní fi hàn kan sún mí ní ọlọ́run tí mo nífẹ̀ẹ́ sí ju tí mo sì ní ọ̀ràn ilé lórí rẹ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ fi àwọ̀ káwá ní wọn fi ṣe ẹ́sìkúsì láti máa fi ìrún wákàtí mára àwọn ará rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́bẹ̀ tá a bá ti fi ráàyè àríwá gan-an kò lè nítumọ̀ tó rújú lọ́dọ̀ ní ọba ọba nìkẹ́lá na nínú sọ Ramadan òun náà ni kìyàmù Ramadan òun ni náà sílẹ̀ táàkì nínú Ramadan táàkì ní àtàràwí asán láàrin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbàtó ni wọ́n sọ́ọ̀mà Ramadan ìmáyé wà ti sábà غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ẹni tó bá jẹ nẹ́fílà lórí Ramadan pẹ̀lú ìmánì ìgbàgbọ́ ló mọ́ sí àti ìwọ́sàn lọ́dọ̀ Ọlọ́run ọlọ́run bó ṣe àforíjì gbogbo ìṣẹ̀lẹ̀ fún pátápátá. kábàtì tó wá sọ pé máa ń sọ́mọ́lá máa àlè ìmáàmì hátà ìyànsọ́rì ẹni bá tó wá kírun yìí níjẹ̀ máa pẹ̀lú ìmáàmù tí wọ́n mú fi parí kò kí àbọ̀ ó kí láti bẹ̀rẹ̀ dé parí ni tó ti bà lọ́rùn ìrẹ́ ọmọ lẹ́yìn wọ́n kọ́ ládàá tó gbogbo orí ló fi iná fílà náà ládàá tí wọ́n bí ọmọ bàbá kìyàmù Ramadan nínú súnà ní káàkiri ní jẹ̀má ọwà ìkí ní jẹ̀má kìsì bí jẹ́ nínú súnà ní kìyàmù Ramadan ní àsìkò lọ́bẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ láti ìṣáì tàbá ti kí ìṣáì kan tàbí kí rọ́tíbà ìṣáì kan máa bá ti mọ́ sọ́nà ìbádà sọ̀lá ìlẹ̀ ìṣáì wà ọ̀rọ̀ bá tá bá kí òṣà ìta àti náfílà tó so mọ̀ mùsùlùmí ọ̀nà tí náfílà tọrọ pé yìí tì ni ó ní náfílà bí àṣùbá àti inú náfílà méjì wájú tí àrílà ní níwájú tó ní méjì tí ní méjì bẹ́ẹ̀ ni ní méjì ààyè náà sílẹ̀ àràkà méjì yẹn náà torí pé kò gbéra wọn ó ń kálukú dábẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ parí títí ìgbà tí sáàdì parí sígbà tàbí bá járe fi yọ. ó lè jẹ́ sí pé èyí tó dáa jù nínú kìyàmù lè onáńpẹ̀ ní tahajjud pé wọ́n pè ní tahajjud ni pé èyí ó ti sùn yóò tún wá dìde ó ṣẹ̀ṣẹ̀ wá dìde yóò wá kí ṣùgbọ́n tahajjud yìí irú eléyìí nítorí lè fi ọ̀rọ̀ yẹn tó gbogbo àdúgbò yẹn pátápátá mọ́ságbójú náà mọ́sálásí yẹn gbogbo wọn lọ́rọ̀ fún láti kí lásìkò yẹn látọkùnrin àtòbìnrin tí ọba ti wá lè rọrùn bẹ́ẹ̀ kéèyàn ṣe gíní kéèyàn kí lẹ́yìn ìṣá ìyẹn torí gbà tó fi bẹ̀rẹ̀ náà gbà tánà lè kí fún ọ̀sán náà nìyẹn torí pé ká jọ lájẹmọ́ yẹn ó dáa ju kí ká dáa kí lásìkò tó ló lájú ìlọ ká mọ̀ lọ́wọ́ àjẹmọ́ yẹn torí pé bí ẹ bá yẹn fẹ́ kí lásìkò yẹn kò lè gba aládàá tó gbogbo ìlú kí mẹ́kúrà ṣùgbọ́n tó bá fi lẹ́yìn ìdì ìmọ̀ọ́mù tó fi parí yóò gba aládàá tó gbogbo ìlú kí mẹ́kúrà eléyìí òun ní ń fa láti pàkíyèsí látara pé ehh pé bí àlọ́lá fún àkọ́lá fún bèèrè ilé ìlú tọ̀ ẹjẹ́ kí ní tẹ́kìgbé ìlúrù jẹ́ wítì tí ma bá fi kí ásá mú yé kí wítì rí pọ̀ wọ́n bá ti wá kí wítì rí ẹlòmí ìdìdì nǹkan ti gbọ́ fún nǹkan ti gbọ́ fún sọ ìmáàmì ká ti parí wò òun ló dà òun ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àṣìṣe fún òun lọ́dà. náà kì í àmọ̀ Ramadan àbí ásámú rákà tí ó bá wù wá òun náà rá ní kí ṣùgbọ́n àfàmọ́ ní ìtànà bí kí ń darí bẹ́ẹ̀ bá lè kí bẹ́ẹ̀ oníraka mọ́kànlá àbí mẹ́tàlá ṣùgbọ́n ìkẹ́kẹ́ ń bẹ tó yẹ kí yóò kíyè sílẹ̀ àwọn èèyàn rákà yẹn ní ma mú láyà wọn ṣe kí wọn ò ní fẹ́ òye ìlẹ́rù bẹ̀yẹ bó lẹ́sẹ̀ wá mú fárí bá tó bá pẹ́ yóò pẹ́ ikú bẹ́ẹ̀ náà ó pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ àkùnrin sí tó tó bá gbé kò wípé yóò pẹ́ dáadáa ìforúkọ rẹ̀ lọ pẹ́ dáadáa kí sẹ́ máa ń ṣe ẹ̀mí ló ló ṣe bẹ́ẹ̀. ọrụ ọmọ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàwọn a lè ṣe báyìí àfi kákú gbogbo ìkákú ibi yẹn kákú gbogbo ìpapọ̀ òun ní ní tìmọ̀ iná lọ́fà làwọn àfáà mi tí wọ́n pé mọ́kànlá yìí ó lè mọ́ rọrùn káwọn pẹ́ bí anábì ṣe máa pẹ́ wọn káwọn fẹ̀kẹ́ pé 20 kékeré gbogbo kéré kíra kọ̀ wá kọ̀ torí pé òṣáàdì sì kan wà tó tó níye báyìí lẹ́gbọ̀dọ̀ kí o òṣáàdì sì tó níye báyìí lẹ́gbọ̀dọ̀ kí torí àwọn òtẹ́ sàṣẹ́jù látàrí lè wọ́n tún sọ̀yẹ̀ lójú bídíà pẹ̀lú bá ti pí 20 kò ti lójú bídíà Ozi sì ọlọ́ọ̀bá ní sọ̀dá Masna Masna, mọ́sìnà ìwọ̀n òru méjì méjì ni rákà méjì ọ̀sán mọ́kì rákà méjì sọ̀rọ̀ ọ̀rọ̀ táìta ọ̀ṣì àdókò ṣúrúhá wà ní yóò kan fi ti ibi ti bẹ́ẹ̀ tó bá ti kan nínú iṣẹ́ Ramadan òun nìyẹ àṣàmùwà àṣìgbọ́dọ̀ fi ṣeré a ti sọ àsìkò tí ń bẹ̀ fún alẹ́ ìṣáì àwọn ẹ̀kẹ́ nínú àkíyèsí òun náà ni pé àwọn ẹ̀mí èyí kí ìṣáì ẹ̀wọlé ẹgbẹ́ tí wọ́n fi kí ìṣáì tí wọ́n fọwọ́ fi kí àṣàmùwà wọ́n pàdánù nǹkan tó pọ̀ ìṣáì tí wọ́n kí àwọn ìlú tẹ́ bá fi tẹ́lẹ̀ kí ni wọ́n bá fi tó wọ́n ṣe ìranù lásán àjò wọ́n lè máa ta dúdú wọ́n lè máa wo orúmọ wọ́n máa sọ̀rọ̀ tí ó tí ò ní túbọ̀ torí ẹ̀ àwọn tí wọ́n bá ti ń tètè kí ìṣááyì wọn ẹ má bá wọn kí o inna sọ̀látà káyọ̀ tí alẹ́ lómi nínú ìtàbà òkúta ìrú lásìkò ẹni tó wá kí kálùkù rẹ̀ tó tí ó náà lè gbà lọ́wọ́ orí kìí sí ìrùkọ́ ọ̀pá lásàmùkì torí ẹ̀ bákan náà ká tó pàkíyèsí nínú ọ̀rọ̀ asámù kí lásìkò ní ká ló dídí kùránì ṣùgbọ́n tábà kí ká fara balẹ̀ ká kí kìí sì sí pé ká máa ké mórí àmàta ní aláwàgbárú náà kò ní túmọ̀ tó tẹ bá mọ̀ tí wọ́n tí wọ́n pè ní tàrọ̀wé àtàrọ̀wé kí ni túmọ̀ rẹ̀ ìrun àkísí ni tí àwọn afúnmú jábọ̀ ta ni kí nìkan lóun fẹ́ sí mi kò lè sí mi kí nìkan lè ti fẹ́ sí mi tẹ́lẹ̀ mi bá gbó gan-an tó bá sún yóò tún yóò tún fi pọ̀pá yóò fa yóò fi pọ̀pá tí yóò fi yóò fi yóò gbára lé pọ̀pá ibi tó tí wọ́n máa ń tẹ́jú máwọn aṣíwájú rárá bí wọ́n ṣe máa ń ṣe nù bàbá ti lè kí odidi kòránì kò ọmọ èyàn máa ń sọ́sọ̀ èyàn máa ń lọ síwájú sí ni èyí takú lójú kan náà bọ́dà kí ọkọ̀ bẹ̀rẹ̀ tó dáa ẹjẹ́ á máa fi péjì kọ̀ọ̀kan kí alákà méjì méjì èyàn máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ nù àwọn tó bá dúdọ tó síbọ̀ ẹ̀tọ́ já sí báyìí ẹ̀tọ́ já sí báyìí kí ẹ̀ máa bẹ̀rẹ̀ dédédé torí pé gbogbo ìmáàmù ni wọ́n fi ń kéwú àbí àlámbára kébà dé nẹ́sì ni wọ́n fi ń kí yá sáfẹ́lẹ̀ tó wá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn tó wá tó ń fi ara eh, sábà rákà méjì kìíní kan à ó bá lóko túká lẹ́yìn ẹ̀wù àbí kéyìn gbé ká ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ fún àwọn bẹ́ẹ̀ ká ṣàkíyèsí pé àwọn eléyìí náà a gbọ́dọ̀ láàánú wọn a gbọ́dọ̀ jẹ́ káwọn ló sì ra àǹfààní omi yẹn jẹ torí ẹ̀ à ní lọ́jọ́ a sì ní wọn tí wọ́n sì nínú àkíyèsí òun náà nìyẹn ṣùgbọ́n bí tọ́ bá kíyèsí pé nǹkan tó ti mọ́ra tẹ́lẹ̀ náà ni èyí wọn ò sí níbẹ̀ kò sí láìsí kéèyàn dó kọ́wá bí táìmù kan kọ́ rẹ̀yìn kọ́wá jòkólẹ̀ tó fi dídó bẹ̀rẹ̀ ìgbà tó di pé ara ń ṣe bá kan ọwá jòkó tí mọ́ bá fẹ́ rùkú padà ọwá jìjì padà ọwá rùkú kò sí láìsí mẹ́ ó lè pé náfílà pìlẹ̀ tẹ́lẹ̀ gan èèyàn ló kí níjòkó ṣùgbọ́n ẹni tó wá kí náfílà níjòkó ìdajì ládá ní ọgbà ọ̀ àbí tó bá ní ẹsíkìsì tó jójú kó lókù tó bá ní ẹsíkìsì tó jójú kó yóò gba aládàá rẹ̀ kí ó pè. náà nínú àwọn ṣe Ramadan òun náà ni àdúrà wà a gbọ́dọ̀ fi àdúrà ṣeré nínú àwẹ̀ àwọn àfáà ní ìgbà tó lọ sọ nípa ayé àwẹ̀ ọwọ́ ń wá rí àdúrà ó fi sáà ní rẹ̀ nítorí wọ́n ìdá sà lákà ìbáàdí àní táwọn ẹrú ìwé táwọn ẹrú mi n'ipa mi bá wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa mi fa inni tọ̀rí ló sọ pé mo súnmọ́ wọn ìdíbò dáwàtà máa ń jẹ́ pé ìpèpè tó bá ti pè mí fáyẹ́sẹ̀ yìí ní kí wọ́n jẹ́ pé tèmi lẹ́yìn ìgbà wọn lọ́jà wípé òun lẹ́la kó rí lẹ́tọ̀ sí yá wọ́n ti lẹ́tọ̀ fún inú ọ̀rọ̀ kí súnmọ́ ọ̀yàwó Aya ti sì àtàtẹ́lẹ̀ kò tí lẹ́kọ̀ọ́ yá ti ayá àdúrà sí àárín fífi hàn pé pàtàkì púpọ̀ nínú sọ̀rọ̀ ọ̀dọ́ táwọn fàdúrà sí rí nínú tó ń sọ sọ Onye ní tàlátù mustajabat àdúrà mẹ́ta kan àtàìsí ní ọgbà nínú àdúrà ní dáwà tó sọ àdúrà láwà tó bá tó wá jẹ́ ramadan tó wá kọ́ àdúrà láwà ní ìṣẹ́ ramadan àdúrà tó máa ń gbà ní tó tó ramadan ìgbà tí tó náà èyí tó sàdúrà tó kọ́mọ́ ti kámọ́tì wá sọ nígbẹ̀yìn Ramadan lásìkò tá a bá ń wá òrùlé látàkàdé àdúrà náà torí ẹ̀ ká má fi àdúrà sílẹ̀ nínú iṣẹ́ tó pàtàkì nínú ààwẹ̀ yìí òun ni bákan náà nínú iṣẹ́ tó pàtàkì nínú oṣù Ramadan òun ni ó ń láwà àìrúkọ́ ló bá ti bíbọ̀ àti rí fún wọn lọ sí òun torí pé àlejò Muhammad sallallahu alaihi wasallam ó ní irú ayé bá ṣe ń Ramadan yóò gbà ládàá bí ìgbà téèyàn bá wọn sí ájì ni òun bọ́lá téèyàn bá ṣe Ramadan yóò sì ní di ládàá bí ìgbà téèyàn bá nàbí sí ájì ni sallallahu alaihi wasallam inú Ramadan ànábì ní o ànábì ọ̀sọ̀ pé nígbẹ̀yìn Ramadan èèyàn bá àṣẹ ní bẹ̀rẹ̀ Ramadan kò bá àṣẹ ní àárín ìbá àṣẹ ní parí bákan náà ní gbogbo ṣùgbọ́n ní tó fà á kí àwọn ẹbí wọn sọ ó múra wọn dìgbẹ̀ yìí Ramadan òun náà ni wọ́n fẹ́ fi òkú kan pẹyẹ méjì àbí pẹyẹ mẹ́ta kan pẹ̀lú wọ́n sì mú mọ́ra wọ́n sì rí tìka wọ́n kò jọ la ààyè yẹ ìrùn tó yẹ bá kí ń bẹ̀ ọlá rẹ̀ kì í sì kékeré ara tí ń sọ ni nínú àwọn ẹsẹ́ tó wà nínú ọmọdọ́rù òun ni ríntì káàkù wà tó mú ń jẹ ìgbẹ̀yìn rọmọdọ́rù ọlọ́run wàdá tó bá ṣe lóhun ní wà ń tún ákùnkù ní fi masáàjì ẹ má para àwọn ìyàwó nílò tẹ́bà ti ń ṣe ríntì káàkù ní masáàlásì ìtìkáàkù nínú súnmọ̀ sí ọlọ́run bá ní sallallahu alaihi wasallam èsì lè láti fi lo àsìkò ní ìlọ́gbà ìgbàlú tọ́lọ̀ nìkan àwọn fẹ́ fi ṣe láti fi ṣe ògbé òrùlé láti kọ́dọ̀rẹ̀ àtàwọn nǹkan mí tí ó tún súnmọ́ bákan náà nínú àwọn ọṣẹ tó wà nínú Ramadan òun ni àlìjúrúdù wọ́n tẹ̀sí àsọ̀rọ̀ ọ̀rẹ́ títà àti káwọn sí aláwọ̀ lẹ́nu ó sì rán ọba jùlọ pé ẹni tó bá sí aláwọ̀ lẹ́nu yóò gbà dìde ládàtà láwọ̀ ọgbà tí ó sì ní dí ládàtà láwọ̀ àdísì abdullahi bin abbas rọ́bì ọmọ àdúgbò ó dúró mú yé wa pé káàdà rọ̀lọ́wọ́ láàrin ọmọ wa ni wasallam adúwàdà náà ànábì ni ẹni tó rọrẹ jùlọ ó ní wà káàdà adúwàdà máa yẹ kúrò fi rọ̀ ọ̀dọ́ orí àtẹ́bí tí wọ́n máa ń ní kí n kà sí tó wá kó nínú rọ̀rọ̀ ṣé iná yẹ̀rọ kọ́ ọ̀rọ̀ jèrè o nígbà tí jìbìrì ni wọ́n pàdé wọ̀kẹ́ ẹni jìbìrì ni yẹ̀rọ kọ́ ọ̀rọ̀ èkó lè ní lẹ́tí fi rọ̀rọ̀ gbogbo ní jìbìrì mọ́ wá ní ìjókòó lọ́dọ̀ ní òwúrọ̀ ní gbogbo rọ̀rọ̀ fọ̀yìndẹ̀rẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀à ọ̀rọ̀ tọkùnrin gbogbo sí kí nínú iṣẹ́ tó fún pàtàkì nínú àwẹ̀ náà ní ti láwọ́tọ̀ kọ̀ọ̀rán kùránì náà àgbọ̀dọ̀ fi ṣeré ká bọ́ sí di kùránì tí ọyọ títà yẹn àwọn ìlú kan jẹ látara pé àwọn gbàgbọ́ nǹkan yẹn wọn máa ara wọn tí wọn fi ń sàlọ ara mọ́sálásí àwọn jẹ̀mọ́ mọ́sálásí kan tó wà bíi àsìkò sínú gbogbo tó kálukú bá dánú jẹ tó wà gbéra sí mọ́sálásí gbogbo tó bá ní yóò gbéra sí mọ́sálásí mọ́sálásí gbogbo ó ti sinú pátápátá òun kálukú ọmọ wa bùtọ oníṣògbò onípònú oní ẹ̀kọ́ oní ráìsì oní àmàlà gbogbo ẹ̀ lọ́wà wọ́n mọ̀ sí dáadáa ní Sudan àti oúnjẹ tó lówó àti táníkà gbogbo ẹni wọ́n kùdù ó kálùkọ́ kẹ̀mọ̀ tó bá wù lára àwọn àdísì táwọn gbọ́yé òun náà nìyẹn kátọrẹ kásánà òun nínú iṣẹ́ Ramadan tó lẹ́yìn náà tìláwọ́tò Quran tìláwọ́tò Quran torí pé inú oṣù yìí náà ni Quran sọ̀kalẹ̀ pẹ̀lú iná àǹzàná òun ilé ìlàtọ̀ ìkọlù aṣọ Quran kẹrẹ̀ lórí ìlú ìlàtọ̀ ìkọlù شهر رمضان الذي أنزل فيه القرآن oṣù rọ̀mọ̀dọ́nà tí wọ́n sọ kùránì kalẹ̀ mẹ́ ṣùgbọ́n sísọ̀kalẹ̀ kùránì ọ̀nà méjì ló pín sí torí pé kọ́wọ́ dápọ̀ fi sẹ́lẹ̀ báyàn pé ah ṣe bí 23 years ní kòránì fi ń sọ̀kalẹ̀ wà fáà nílẹ̀ sọ́là wọ́n ti tọ́wọ́ nínú sọ̀rọ̀ lọ́nà àbí nínú sọ̀rọ̀ lọ́nà lọ́bẹ̀rẹ̀ rárá ìṣẹ́ wọn lọ́nà lọ́bẹ̀rẹ̀ ìtòsẹ̀ ní pé ọ̀nà méjì ni ìsọ̀kalẹ̀ kòránì pín sí ọ̀nà àkọ́kọ́ ìsọ̀kalẹ̀ lódìdí ìsọ̀kalẹ̀ lódìdí láti sánmà kejì wá sí sánmà fáyé bí òun lọ́jọ́ òrùlé láti lọ́kọ́dẹ̀ òun ni nùzúrù rojúm látàwọn àṣídà ẹlẹ́ẹ̀kejì òun ni nùzúrù rojúm lẹ́jàmà ó sọ̀kalẹ̀ ní kíni ní jẹ́ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ òun ló sọ̀kalẹ̀ ní asbal hawadis wal ahwal ìṣẹ̀lẹ̀ tí bá ti ṣẹlẹ̀ ìṣesí nínú wa òun ló sọ̀kalẹ̀ fún 33 years bí ẹ̀ ti jẹ́ nìyẹn a jẹ́ sí pé kòránì inú oṣù tó sọ̀nù làwọn èèyàn fi mọ́ ń gbìyànjú láti kọ̀ ní tìláwàtì kòránì nínú oṣù yìí atọ́wádìí tó ànábì náà oṣù yìí náà ní tó máa ń tọ kòránì fún jìbìrìl kọ́dà ọdún tó kú ẹ̀mí ìgbé wọ́n tọ kòránì wọn àti jìbìrìl fífi pé gbogbo wa náà agbọ̀dọ̀ pọ̀ ní tìláwàtì kòránì nínú oṣù yìí ìláwà táwà sí ìláwà kìí ṣe tákàn máa kàn bí orí òun ìláwà ta gbọdọ̀ máa yí ẹnu padà máa bá kà jẹ́jẹ́ kò ní ká má yí ẹnu padà ká máa pè é jẹ́jẹ́ ni kìí ṣe ká máa fojú tìláwà èyí ò ṣe tìláwà lọ́gọ́rùn-ún nílò lásán ni ká sì farabalẹ̀ pẹ̀lú tìláwà náà ká máa pe àwọn ará àti dáadáa ká máa jẹjọ ọkẹ wa ó yẹ pa àmọ́ pé nǹkan ní àtúmọ̀ sí ìlera wa yóò ì dá ká máa mọ̀ tí mọ kùránì tá a bá ka dòkè tó ń bá kan lọ́rọ̀ wa ká lọ rán pé àbájé ní kéwú ká lọ gbé òwe ìtàfẹ́sà káwò ó torí pé tìláwà tó ní tòrò tìláwà téèyàn mọ ti sọ yọmọ mú àgbóyíwá òyìn kí ìmọ̀ ẹlékún ní mọ́níyàn àti ìtẹ̀lé tọ́lọ́ ìbẹ̀rù ọlọ́run bá fún mi wọ́n pé kíkà lásán jẹ́ òṣèlú ní àókù jẹ́ kàtó kọ́dà bóyá torí ẹ̀ náà làwọn àfáà fi sọ oṣù yìí lóṣù tẹ̀fsíìrì pé kí tó máa gbàgbọ́ yìí tí kòránì sọ ìgbà tó bí tẹ̀fsíìrì náà yìí náà eléyìí nínú àwọn iṣẹ́ tí wọ́n jẹ́ gbòógì nínú Ramadan ọ̀hún nìyẹn ó ti wá kan Laylatul Qadr ìṣìyàwó Laylatul Qadr káyé òru Laylatul Qadr bí kíni bí ìyá pẹ̀lú náfìlà wàdùá àtàdùá wàtìláwàtò kùrà àti tìláwàtò kùrà ìdáàmú fi Laylatul Qadr náà a wà yìí nígbà mo ti bá súnà lẹ́bìí kì í ṣe ká sọ di áfúlà ayẹyẹ iṣẹ́ tó jẹ́ gbòógì tó ṣe pàtàkì nínú ààwẹ̀ tí agbọ̀rọ̀ mójútó bákan náà nípa kòránì yẹn ní ìta tó gbogbo mú ní pé kòránì tí kàtà bá mú káàmà wo kòránì ní òpé mẹ́sẹ̀jì lẹ́tà tọ́lọ̀ ìfẹ́ni sẹ́ndì sí òun ni kòránì tàbá wò bẹ́ẹ̀ yóò jẹ́ kí a ní àkàkún sí káàsì fẹ́ mọ̀ tí ń sọ tó gbé dẹ́ bá ní ẹnì kan sẹ́ndì mẹ́sẹ̀jì sí yàn ọ̀pọ̀ gbọ́ mẹ́sẹ̀jì yẹn yí kí wọ́n sọ eléyìí náà ṣe pàtàkì بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الآيات والحكمة أقول ما تسمعون وأستغفر الله لي ولكم من كل ذنب إنه هو الغفور الرحيم

صلى الله عليه وعلى آله وصحبه والتابعين له إحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله هذه لعظة ليست لعظة طابعة إنها لعظة طال انتظارها وشوق إليها كبير ثبت الهلال فلا مجال للتصوير أيها المسلمون dídé Ramadan kò bá wa lójijì ìta àti orí ti tẹ́lẹ̀ náà ni táàtì máa kàn tẹ́lẹ̀ náà ni ìjìrẹ́ rẹ̀ gẹ́gẹ́ sí ìjìrẹ́ Ramadan tó tóbi oṣù náà ló ti wá léwu rẹ̀ Ramadan ló ti dé kò fún padà ìmọ̀ tí bẹ̀rẹ̀ kùránì màá sì yínyìn tọ́ bá ti di kìíní mo fẹ́ ká ní ìsinmi díẹ̀ náà kí n tó sí kìíní èèyàn fẹ́ sí gbá tọ́ máa ní padà sí padà sí kò sáyè fún yẹn tọ́ bá ní kan sí ẹni bá ní kan sí àbí tẹ́lẹ̀ mi ọmọ wa wo pé ní gbogbo ìgbẹ̀ náà ó di ìgbẹ̀yìn Ramadan tó ojú màmú ojú ìgbẹ̀yìn Ramadan ṣèyí tó ṣe ọmọ ìgbà tọ́lọ̀ nǹkan kan èyí tó bá sì ti ṣe òní ó wà ní fáìlì rẹ̀ wà tó kọ́ dé mọ́lẹ̀ àwọn fúnṣùkùn mi tẹ́jìdò ìlọ́lá ìtẹ́ bá ti tì síwájú kóra yí ẹbà pàdé lọ́dọ̀ lọ yí padà sígbà yí padà sáwó ẹ̀mí ẹ̀mí kan sí òun mú fà ìrìnàjò sẹ́ ti bẹ̀rẹ̀ àsìkò ìdíje ó ti bẹ̀rẹ̀ gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan ni wọ́n máa ṣe àkáǹtì yẹn ní lórí gbogbo wákàtí kọ̀ọ̀kan wọ́n ṣèṣirò yẹn lé lórí ẹ̀gbọ́n tó rọ̀ ní àyàmá ma'adudat ọjọ́ tó lókà ní ọjọ́ díẹ̀ náà ni kìí tó pọ̀ kìí sọdún kan àyàmá ma'adudat àwọn ọjọ́ tó lókà náà ni ìdẹ̀ra ńlá òun ọlọ́run ṣe fún wa oṣù tí ọlọ́run ń fi dáadáa yà tí mo ń àìdáre fún mi tí mo ń ohun suna sùn náà láti ṣàtúnṣe láti yí padà láti di àtúndí ìtò ti bọ́mọ́ alọ́wọ́ káwọ́ káwà káfí dípò rẹ̀ ti bàjẹ́ ká ṣàtúnṣe rẹ̀ àsìkò tí ẹ̀mọ́ nípinnu àti sí alápá tètè dáadáa àti nígbìyànjú àti lákìtìyàn gbogbo tí ó pa ìrújú báyìí tí òun jẹ́ kí wọ́n tẹ̀síwájú sí dáadáa ṣe nínú oṣù yìí kí o gbé jìdínà rẹ̀. àsìkò tútù bá lè lóòrùn àsìkò ìṣàmójúkò fáwọn èèyàn rẹ̀ àsìkò téèyàn gbọdọ̀ fi ráre pẹ̀lú jòkó ti fóònù àsìkò tó gbọdọ̀ fi ráre pẹ̀lú wa máa wá tájẹtájẹ kí wọ́n wá fi lálà sí gbogbo àsìkò tán àsìkò tí yẹ gbọdọ̀ gbájúmọ́ náà bá nílé akúmọ̀ pé àdẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam tó bá ti dèrò àkọ́kọ́ báyìí tánàbí ń fọ́nà sọ ó ní wà nẹ́ẹ̀dì mùnẹ́ẹ̀dì olùpèké pèpè láti sẹ́mẹ̀ pé yá bá bí alùkọ́yẹ́ àkùbíl ìwọ́n tó bá wá dáadáa múra sí bá bí ẹ̀ṣọ́ àkùsùn ìwọ́n tó nínú Ramadan ní gbogbo ọlọ́run ní sàforíjì fáwọn yẹn náà ó dọwọ́ wa káwà bá ṣe rí àwọn àsìkò Ramadan nínú fún tọlọ́run ká lè dúpẹ́ bẹ̀rẹ̀ tọlọ́run ṣe fún wa wọ́n ní lóru àkọ́kọ́ Ramadan gbogbo àmì yóò yí padà ní ìdùnnú sí làbárí sẹ́mà fi oṣù Ramadan yọ pé gbogbo ilẹ̀kùn àlìjẹ́nà ó ti wà ń sísí gbogbo ilẹ̀kùn náà ti wà ń títì wọ́n ti gbé àwọn òṣùdè nínú oṣù yìí ni ipa àwọn olódodo yóò máa hàn àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ sàdéhùn ní ọdún tó lọ pé ah ìrí sẹ́sẹ́ tó kan ní ọmọdọ́rọ̀ yìí èyí eh, tọ́lọ wá lé níbi ọmọdọ́rọ̀ tí ń bọ̀ ah égbìyànjú lọ́wọ́ dé yìí ó sì jọ sí ọ̀pọ̀ oṣù wà láyé wà lálàáfíà Ọya bẹ̀rẹ̀ iṣẹ́ lókù àdéhùn tó ṣe ọlọ́run ti díẹ̀ ó ti mú ọ ti bọ́ sí ó wà lálàáfíà bó ìwé ló ṣe apáde oúnjẹ pé ó gbìyànjú tààrà nínú oṣù yìí tí ó fi bẹ̀rẹ̀ ìgbìyànjú àbí ìtì bẹ̀rẹ̀ ó Ramadan ìjẹ́ àwọn ní ìjẹ́ àti ẹ̀rọnú sípa àwọn àsìkò rẹ̀ jadwal timetable ìgbà táwọn bí ṣe sàrà táǹtẹ́bù àsìkò táàmù fi parí kùránì tó gbogbo ẹ̀ láti lálẹ̀ táǹtẹ́bù àsìkò táàmù fi ṣe dáadáa sáwọn aláìní tálíkà ṣé àtẹ́wọ́ pé oṣù dúró oṣù àbáríkà lásán ni ààrùn ní sí pé kí ni responsibility wa níbi oṣù yìí sáré ní sí bẹ́ẹ̀ a rí pé àǹfààní ńlá ló sílẹ̀ yìí bóò láti rí ìlò táà ló fi wà náà ní tí ọlọ́run kẹ́ tó láti rí jẹ́ ọlọ́run àsìkò táàmà ní fílẹ̀ adùn àwẹ̀ adùn ásámú adùn kíkà kọ̀rọ̀nì adùn àdúrà adùn táàmà pé àdúrà ta bá sí àfàìsí ní ọgbà táàmì àmàdágbẹ̀ òṣùlù oṣù tó jẹ́ sí pé pé kú bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ti bá tí wọ́n ti ní ẹ̀mí dáadáa wọ́n eré tí ìrò pípè tẹ́fì bá wọn mọ́sálásí kápẹ́ wá sọ pé ìkọ́mọ̀lẹ́ lórí ọmọ eré tí kó tó wá mọ́sálásí àwọn tí wọ́n dú dáadáa wọ́n eré tí ìrò pípè tẹ́fì bá wọn mọ́sálásí bákan náà wọ́n ní mùsùlùmí gbọdọ̀ rí pé àsìkò yìí àsìkò tí ń yára ni kìí sásìkò tí ó falẹ̀ rárá torí ẹ̀ kí n lèsì sí tí ó bá sí lásìkò òun ni mo lè tí ẹ bá gbé timetable kalẹ̀ fún rẹ̀ nípasẹ̀ Tuesday ní Ramadan wọ́n ní ká má sí fún orí ara wa nìkan a mọ̀ pé àlèúmà wọ́n dàrẹ́ ibi bọ́dì kan ṣoṣo àwọn aláìní bẹ tí ó ní bùkátà sí ìrànlọ́wọ́ àwọn tálíkà bẹ tí ó ní ìdí ìrànlọ́wọ́ àwọn aláàrẹ bẹ tí wọ́n ní ìdìbò tí ò rẹ̀ tí ó rògùn fún wọn àwọn òkú bẹ tí wọ́n ní ìdí àdúrà ká sàdúrà fún ká mọ̀ pé ìkẹyìn gbogbo ẹni wọ́n ní bùkátà sí ìkẹyìn lọ́dọ̀ tiwa náà ó kálukú ọmọ wa sí bágbára rẹ̀ bá ṣe wọn ọlọ́run lá ń tẹ̀ náà lọ ìdọ́rọ́ àti àtúnfikó mímọ̀ àtọ̀ṣìbò ẹ̀ lè rí dáadáa àti kẹ́ lẹ́nu tẹ́ nífẹ̀ẹ́ sí àdúrà táàkù ṣe yóò sàdúrà lé fúnra rẹ nìkan sàdúrà fáwọn ọmọ rẹ fáwọn ará ilé rẹ fún mọ̀lẹ́bí rẹ pé kọ́lọ̀ fún wọn ṣe kọ́lọ̀ tọwọ́ sọ́dọ̀ kọ́lọ̀ fún wọn ṣe kò ń jẹ́ kásàdọ̀ àwọn gbogbo mùsùlùmí ní gbogbo àyíká yìí tí wọ́n bá wà kásàdọ̀ àfáwọn aláàrẹ̀ kásàdọ̀ àfáwọn tára ń ní àwọn tí wọ́n ní fọ́kànbalẹ̀ àwọn tí wọ́n ń jí gbé kásàdọ̀ àfún bákan náà kásàdọ̀ àfáwọn òkúkọ́ náà foríjì wọn ó sì fi wọ́n sínú Ramadan àsìkò téèyàn máa ń di àtúnbí ni téèyàn sì máa ń ṣàtúnṣe fáwọn tí wọn ọ̀dà téèyàn fún wọn sí àsìkò ọrẹ títa ni àsìkò téèyàn máa ń ní fílì fọmọlá kéjì ni àsìkò téèyàn máa ń ṣàdúrà fún ni téèyàn máa ń fọ máa ni Ramadan àtòrú ẹ lò dáadáa o ẹ lò dáadáa ẹ sì sojú kòkòrò ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹni tó bá ṣe dáadáa ẹ mójútó rọ aṣáájú yín lẹ́yìn ìgbà tẹ́ bá mójútó rọ ọ̀ràn yẹn tán ẹ sì má jẹ́ kí ayé ọmọ ọba sáré kíkan dákan sí nígbà tó lọ fún yín lálàáfíà tó lọ wọ̀ parẹ́ sí ẹyọ zakara ẹyọ zakara ẹ sì dúpẹ́ fọlọ́run lórí ìbẹ̀ra bí Ọlọ́run dá yín sí ẹ̀tún wà lálàáfíà ẹyọ zàká ara ọ̀ ẹdúpẹ́ fọ́lọ̀ pẹ̀lú pé kẹ tẹ̀lé tọ́lọ̀ kẹ fi àlàáfíà yín kẹ fi sin lọ́n kẹ má fi sin lọ́n ìtọ́lọ̀ ń yọrù sí ni kẹ fi sin ẹ̀sà sàlátù wà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam kẹ bọ́lọ̀ ọba sì pa yín láti pé yá ayé wa lẹ́bí na àmàlú sọlọ àlehi wọ́sọ̀lẹ̀ tẹ̀sílẹ̀mù pàápàá jùlọ nínú jímọ̀ lọ́jọ́ jímọ̀ ọjọ́ tààmọ́ pọ̀ ní ìsà fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam اللهم أدام صلى وسلم على محمد